àfọ́rí ló wá bí jó. Irun àpò jọ gbélébù lẹ́sẹ̀ mi bí mo ṣe ń jó. Lémo mi mọ̀ léwu, mọ̀ pé agbélébù lè wá díjó. Mọ̀ pé agbélébù lè wá díjó. Àgbékanu. Òkè àfàlì ìwà ni ìjọ. Ìjọba wọ ìjọ abẹ́lẹ̀ kó lọ́sẹ̀ mi ni mo ṣe ń jọ. Tóbi yẹn lójú ìtumọ̀ ìmọ̀dọ́. Òsì tó dẹ́kọ̀ ojú òbí máa lọ́sẹ̀ lórí wọ. Àtúndìde ní kàbàtàbàtà tuntun kò. Bàbá ojú bàbá abẹ́lẹ̀ kù láti o. Pàpọ̀ Jésù ló fòróró wò sàn. Ìgbà tí mo gbé kẹ̀kẹ́ máa rí ló bá ní sí o. Èrò àwọn ìjọ agbélébùú lẹ́sẹ̀ mi bí mo ṣe ń

balẹ̀. Ẹlẹ́gùsí ọ̀pá wa pàdé lẹ́kùn yó. Ìmọ̀ àfijọ́ ìwọlé apá àfẹ́jọ́ ẹ̀sà. Ìmọ̀ ìgbé lọ́gẹ̀ kúrò ní àwọn rẹ̀. kekulo wọ́tí lágbóhùn ẹ̀rọ kekulo ìrọ̀rùn ìgbẹ́ ẹ̀kẹ́. àwọn tí wọ́n gé lájọ́ sí kò wá àgùntà. ẹni dágbó sí yóò padà fìkà pàmò. ọ̀gá kúrò wípé yàtọ̀ bàbá ọ̀bẹ. kẹ́kọ̀ọ́ bá bébò bébò pélébùlẹ̀ pàdíjọ́. God bless you ẹ sí à programu one time ó kéré ó wá ní ijó ijó àgbélé kúrò lẹ́sẹ̀ mi bí mo ṣe

Ìjìnlẹ̀ ìfẹ́ ọlọ́run tó fa àrùn sọ̀rọ̀ abẹ́lẹ̀ tó ẹ̀mí tí mo ṣe ń tó léèmọ̀ léèmọ̀ léèmọ̀ mi mọ nǹkan tó ń là kọjá eléyìí ti ń gbomi lójú ẹ tó o bá rí àmì ṣe lẹ́nìí ni ọ̀run gbé lánàá wo ijó àgbélébú lẹ́sẹ̀ mi bí mo ṣe ń jó gbogbo ẹni a ọlọ́run gan lásàálẹ̀. we exalt God this evening. a yin ọlọ́run fún àánú rẹ̀. praise God for his mercy. ìrìn àjò àgbélébù. the journey of God. a máa gbomi lójú ènìyàn. it makes us to cry. ìrìn àjò the journey of God. a máa mú kẹ́yìn sọ ìrètí nù. níbi tí ìrètí rẹ ti pé. where you are hopeless. níbi tó o ti rò tí o sẹ́ni kankan mọ́. where there is no one. tó o bá rí àmì ṣe. the devil is saying. ọlọ́run orí òkè ó dìde rẹ̀ lọ́wọ́ fún ọ. àwọn kan ń wò mí wọ́n ń gbọ́ mi. some people dey have no voice. ìrètí rẹ pe. you are hopeless. o ti rò ó ó sú ọ. yes lord. lẹ́nu ọlọ́run dá sí ọ̀rọ̀ amen. bí o bá ti sí àgbélébù. without cross. kò sí adé. there is no crown. ohunkóhun tí o bá ń là kọjá. whatever you are going through. no no cross no crown nílé ayé. tí o bá ti sí àgbélébùú kò sí adé. ẹnikẹ́ni tá a fẹ́ kíkú oríire. he that will be congratulated. yóò la nǹkan kan kọjá. must have challenges. bọ́ ọ bá wà la nǹkan kọjá. if you are passing through something. nítorí kó lè di testimony ló fi ń là kọjá. the reason why I pass for you to become testimony. mọ wàá rí ogun bí ìpọ́jágbára rẹ lọ. don't see that battle as if you have supremacy by you. don't honour your problem. má pọn ogun rẹ lé. honour your God. pọn Ọlọ́run rẹ lé. ó ní agbára lórí ogun. you have power over battles ó ní àṣẹ lórí ogun. have authority over battle. bàbá mi rìn ìrìn àjò Gẹ́símánì kì. My was embarking on journey. nírú àkókò báyìí láti gbàdúrà. In a time like this wọ́n ń béèrè pé kí ló fa àdúrà. why was he praying. bàbá mi fẹ́ rìn ìrìn àjò àgbélébú. Why to on the journey of cross. ó sì mọ̀ pé àgbélébú ní mú adé wá. That it is cross that bring of glory. má gé àgbélébú o. Don't cut your cross. má gbé àgbélébú lẹ́kọ̀ọ́ ọ̀dọ́gbọ́n sí. Don't uh. drop your cross. ọ̀gá dàbí pé ń rìn ọ. You seem getting tired. wàá gbé dégò Gọ́gọ́tà. You have to carry to Gọ́gọ́tà. Bó o ti ń gbé e lọ. As you are carrying it. Ọmọ agbede. You take it to ibi àṣeyọrí. where your success is. bó o ti ń gbé e lọ. in the name of Jesus. àgbélébùú eléyìí tó rù yìí. this cross that you carry. adé káfárì o. you take it to Calvary. bó bá dé or get it to Calvary. ọmọ àpadà jásẹ́rì. a later result. I don't know what you are passing through. mi ò mọ tó ń là kọjá. bíbélì pé yóò padà di ẹ̀rí. bible says it shall turn to testimony. I don't want you to honour your problem. mi ò fẹ́ kó o pa ìṣòro rẹ lọ. our God is able. ọlọ́run wákàtí rẹ. ohun yòówù tó ń là kọjá. whatever you are going through. ọlọ́run àwọn apostoli. God of the apostles. ó gbèmí lálẹ́ yìí it tonight. O yòówù tí ayé fi ń kẹ́gàn rẹ̀. Mo mi Olódùmarè fún ọ. Ní alẹ́ òní ni. O tí ayé ń gàn ọ́ lé lórí. Ọlọ́run kọ́ sọ di tẹ̀símọ́. Ìrìn àjò agbélébúrè. Wọ́n ìdọ́gbọ́n sí. Wọ́n ìgé o. Bọ́ọ̀ bá ah, lo short cut. Yínká ẹni lo egbe ní ọ̀sán gangan yóò jìyẹ egbe lójú o. Wọ́n yìí

bí èèyàn bá rin ìrìn àjò àgbélébùú àwọn tó yẹ kó ṣàánú a ṣe bíi pé wọn ò mọ̀yàn rí bẹ́yàn bá rin ìrìn àjò agbélébú ọlọ́gbọ́n ènìyàn a máa dàbí aláìmọ̀ọ́sí nígbà mẹ́fẹ́ àwọn téèyàn fojú sí bí ọ̀rẹ́ wọn máa sọ pé àwọn èèyàn rí ọjọ́ agbélébú dé wọ́n bi Peter Peter Peter Peter ó ní yẹ́sà a rí ọrí ó ní níbo lẹ́yìn ọkùnrin tá à ń fìyà jẹ yìí ó dàbí apara wọn wọn ni ọ. He said you're one of them. Ó oh, ní ìnàkúáná. He said ìnàkúáná. Ìnàkejì a. Ìnàkejì a. Yàyà kulukulu. Oh Jesus Christ. Káda ó láfíà kó. Abba Father. Wọ́n ní Awúsá ní mà ń sọ yìí. Ó ní kẹ́ ẹ lè mọ̀ pé. He for you to know. Àríra ah, rí. I don't know him. I No, Ah, rí. I've never said my son. Awúsá lè mi omi ẹsẹ̀ Yorùbá o. I'm Awúsá man, not Yorùbá man. Mi ò Mario. I don't know him from Ghana. Ó tún gbé àgbélébú lọ. He continue carrying his cross. Ẹnìkan tún jáde. Somebody came out. Ó tún yọjú sí padà. He look at him. Peter Peter. Peter Peter. Onisa, ní Peter Peter. Peter Peter. Onisa, Onisa. sá. Of course I know you. Ọwọ́ àánú àwọn tí máa bẹ lẹ́yìn ọkùnrin. You are one of this man's disciples. Ó ní kedu. He said kedu. Kọ́ọ̀dì. Kọ́ọ̀dì. Ọ̀nà máa fún ma. Ọ̀nà máa fún ma. Yes sir. Ọba sọ Yíbò jáde. Jesus Christ. Wọ́n ní Yíbò lọ́mọ ń sọ yìí. Ah, ah. Ó ní no. He said no. Èmi ọ̀gbọ́n Yorùbá o. I don't understand Yorùbá language. Ìmọ̀rí. I don't know Ibrahim. Jesus Christ. ó padà lẹ́yìn ẹ̀. he went back from him. ó dẹ́dẹ́ kẹta. the third time. wọ́n bá bi léèrè. he was asked. a mọ̀ ọ́ dájúdájú. of course I know. wọ́n bá di lọ́wọ́ mu. the third of his hand. a dá ọmọ. we are recognizing. ó ní bonjour na pẹ́. he said pàpẹ́ na pẹ́. ìgbà tó tún di pé ń sọ èdè. Jesus that's right. Jésù wá wojú ẹ pé. Jesus look at his face. Peter Peter. Peter Peter. Ìwọ. Jù. Ìwọ. Jù. Ìwọ. Jù. Hmm ìwọ sọ pé wọ́n tó ọmọ pọ́ ti sẹ́mi lẹ́ẹ̀mẹ́ta. ọkà ah, bùsẹ̀ kọ́ ni ìrìn àjò agbélébú tani sàmì mo sọ tẹ́lẹ̀ ogun tó gbé bí agbélébú bí àmì bá lé lẹ́nu rẹ̀ ọlọ́yin yanjú ẹ̀ lálẹ́. <laughs> yàká yàrí màdàlíà wò mẹ́sà àwọn tó súnmọ́ yẹn a máa deny èèyàn lọ́jọ́ àgbélébú bá dé. those are close someone they will deny that person. àwọn tó tún àwọn téèyàn fẹ̀yìntì. people that you lay on. wọ́n a máa ṣe bíi pé wọn ò mọ̀ yẹn rí. they will act as if they don't know you. àwọn tẹ́ẹ̀jọ́ jẹ tẹ́ẹ̀jọ́ mọ́. those that you are dying and eating the same place. wọ́n á yíjú padà. they will change their face. wọ́n a máa fẹ́ fọ́ta lọ́rọ̀ sọ. they will give enemy a say. àgbélébú ló dé. it is a period of cross. torí pé bá àgbélébú bá dé. the country period of cross. a máa dàbí ìgbà nàìjíríà sí. kí ayé sún ènìyàn. the person be fire of life. torí gbogbo ìrànlọ́wọ́ dàbí ipò sákì. help cease from him. má gbàgbé tágìjù. don't forget that of wilderness. tágìjù. that of wilderness. èyàn ò ní rẹ́ èyàn lọ́wọ́. you have nobody to help you. èyàn ò ní rẹ́ èyàn pẹ̀gẹ̀ èyàn. you have nobody to mark. you. wọ́n ní màbọ́yé èyàn bẹ láyé. somebody is existing. èyàn lè ṣiṣẹ́ kò ní kí èyàn kí pẹ̀lẹ́. but nobody will say. ó lè ṣiṣẹ́ oṣù kan má sanwó oṣù. ìgbà àgbélébú. àwọn ènìyàn tó yẹ káràyàn lọ́wọ́ a máa dìnnáyè èyàn person. Mo sọ In the name of Jesus. Ogun tó gbé bí àgbélébùú. The party carry as a cross. Eh. Jesus Christ. Èké ya màrún màsà. In the name of Jesus. Fún ọba sàmì. Ogun yẹn lana lálẹ́. Àgbélébùú ni o. It is nothing but a cross. Wọ́n yìí gé. You can't cut it bọ́ ọ bá dọ́gbọ́n kọ́gbọ́n sí i wàhálà ni o <laughs> wàhálà bẹ́ẹ̀ ni sà wàhálà ni o hmm. wàhálà ni o wá wò ó gbogbo tó ń gbé yìí ẹ̀rí ló máa yọrí sí i. o ní ìdí àti o ní ìdí àti sunkún jésù sunkún má gbàgbé ìran àgbélébú lọ́lọ́ wò nínú ọgbà gẹ̀ẹ́sì bá ní person man to take a look at the vision of God. Yẹ kí n wá ṣàlàyé àdúrà tó ń Let me explain to you the reason why you pray. Tọ́lá And you're having a bad dream. You are saying the vision of God. Ó There is a bad vision I'm going to give you. Tọ́ wá After this bad vision. Sísìn Is a season of failure. Ìran kan tó Is a vision of glory. After this season of God. You that you praying for me. Tẹ́ẹ̀ And you see yourself your village. Tẹ́ praying for tẹ́ ní ìbálòpọ̀ lójú oorun tẹ́ ń gbàdúrà tó le tí wọ́n fi ọ̀rìnrìn rìn yẹn mọ́lẹ̀ tẹ́ ń gbàdúrà tó le tẹ́ ń ríra yín ní òwò tẹ́ ń gbàdúrà tó le tí wọ́n fa tá a lọ yìí tẹ́ ń gbàdúrà tó le tẹ́ ń fọ tọ́ilẹ̀tì tẹ́ ń gbàdúrà tó le tẹ́ ń ríra yín lẹ́nu ọ̀nà tí ò nílé tí ọ̀lọ́nà wò mẹ́sà ìran àgbélébú ló ń rí ìran kan bẹ lẹ́yìn àgbélébú tó lágbára jẹ́lé ètò òrìlẹ̀. saying ìyẹn ọ̀sọ́pọ̀ lọ́mọ ogún àdúrà ìyẹn ọ̀sọ́pọ̀ àdúrà rí ọgbà gbogbo àdúrà tí Jésù lọ gbà ní Gẹ́símánì wò mí o ìran àgbélébú ni èṣù gbé wá bá ọ̀gá sàmì gbogbo ìran òdì lórí rẹ ọlọ́run àwọn apọ́sẹ́lì ó yí ìdànù lálẹ́ àdáàlì ru àkàbà <laughs> yá màrú àkàbà ìgbà tó tó ń la kọjá yìí ìlú agbélébú ni wòmísà wà á gbé dé gọ́gọ́tà wà á gbé dé káfárì wà á dẹ̀ padà lóògùn rẹ̀ wà á wòran o wò èsù gbé wá fún pé Jésù ṣé ìwọ lọ fẹ́ ru ẹ̀ṣẹ̀ aráyé. you want to bear the sin of the whole world. sọ̀rọ̀ pé olórí tó fi lè rù. you think your head is up to the task. jẹ́ kí n sọ ìtàn fún ọ látayébáyé. let me tell you a story right from the beginning. Moses fẹ́ ru ẹ̀ṣẹ̀ aráyé. Mósè wanted to be a sin of the world. Ó fẹ́ dá gbogbo ayé lóhùn. He wanted to answer the Lord. Orí ó fẹ́ ru ẹ̀ṣẹ̀ aráyé. Because of that. Ó padà di oníjà láàrin òun àtọ́lọ́hùn. He later became a fighter. Lágbára Ọlọ́run. Hmm. Torí kò lè dàrú. Because it was not up to his power. Ó gbé. He carried it. Torí òru ó jù. His heavy his head was heavy. Ó kọlu He sinned against God. Ọlọ́run ní ò lè délẹ̀ lórí o. Mósè can't get the promised land. Torí ó ti rù ó lè dàgbé. Because he carried it and he sinned against God. Mósè ọ̀sàṣeyọrí lórí as such Elijah. Elijah. Ọba ẹba ayé rù. He wanted to carry the law. He was ṣépè fọba. He was cursing the king. Elijah gbé. Elijah carry it. Ó padà tọrọ kú o. He later begged for death. Wọ́n gbàgbé pé. Don't forget that. Jésù ni wòlíì kẹta. Jesus was the top prophet. Wòlíì mẹ́ta ló di Bíbélì mú. We have three prophets that. Mose. Mose. Elijah. Elijah. Àti Jésù. And Jesus. Sani Sami. I will say that I know. Ibi ogun parí ìrìn àjò rẹ sí. You have to finish your journey. Àánú gbé ọjà dé nígbà. In the name of Jesus. Yàká yíyáàlì màrúwà. oh yes lord. ibi ogun ká ọmọ. Adari bá masada yakapa. Adari egege yemeseda yakafa rumada. Ano gbé ọ jáde. elijah. elijah àti mọ́ọ̀sì. ẹ mọ́ọ̀sì. àti jésù. with jesus. elijah ló gbé òfin lẹ̀. elijah represent. ó ní wòlíì olófin. gbogbo àìsàn tó orí ti ń bẹ láyé. yes that i need to. inú òfin ló Council Ìgbà tí Elijah sọ pé ẹni bá ṣe báyìí. Where are these things? Ogun báyìí ni ó máa jà. Where is the Ẹni bá ṣe báyìí. Where are these things? Àìsàn báyìí ni ó ṣe. Ẹni bá ṣe báyìí. Where are these things? Òun báyìí ni ó ṣẹlẹ̀. Òun la aràn pé kó gbé òfin wá sáyé. Moses was sent to represent God. Òun ni òkúta wàhálà tó gbé dání. That was a stone of tribulation. Wàhálà tó gbé dání yẹn. Yes sir. Wàhálà tí ń kà yẹn. What was reading? Wàhálà tí tó fọ́mọ́lẹ̀ yẹn ni ó present him as a prophet. òfin yìí ni kóra dátánì àti àbúrámù ló wúwo. they say it is too wọn mi. that's the reason them. ni mẹ́ríàmù ń lò tí wọ́n fi mú gangan. to apprehend me. ní òfin gan. to apprehend Mósè. olúwa dá ẹjọ́ mẹ́ríàmù. God judge me. ṣùgbọ́n kò fàyè fún Mósè láti délẹ̀ gan fúnra ẹ̀. àṣẹjáde masada yari makapaya lórúkọ Jésù of jésù ibi ogun ká ọmọ sẹ ibi wọn fi òfin de ọmọ àánú gbé ọ Amen. Yes. masali kapa ṣùgbọ́n torí àánú bẹ lórí mọ́sẹ̀ àgbẹ̀ òkú rẹ̀ lọ and his cup was taken away. Ọlọ́run bí òkú ẹ̀ lọ fúnra ẹ̀ Ọlọ́run lọ tọ́jú òkú ẹ̀ fúnra ẹ̀. God took it away. torí èsù fẹ́ máa wí àwíjàre kí orúkọ kí orúkọ Ọlọ́run ọmọ bàdí ìsọ̀rọ̀ òdì sí hmm. Júdà orí kìíní ẹsẹ̀ kẹsàn so Ọlọ́run gẹ́gẹ́ ló lọ gbé òkú Mósè ah, tó gbé lọ. <laughs> àgọ́ lórí ẹ̀ a bọ́ sí orí Èlíjà lẹ́yìn òfin ìdájọ́ ni ẹni òfin bá mú ìdájọ́ ló kù Èlíjà ló gbé ìdájọ́ dání marriage and represent Lord. ọ̀gá sàmì. yes sir. gbogbo bí ayé ti dá ọ lẹ́jọ́. we pray for the word of church. tí wọ́n fi dínà máa o. to block your way. ọlọ́run àwọn apọ́sẹ́lì. ó dá ọ láre níbẹ̀. we pray to you there amen àyà màrúwà kàfàyà màsàdàyà ibi tí ìdájọ́ ayé ká ọ máa àyà màrúwà kàfàrúwà máa. Eluke yali makabaru aba. Yes. Eluma sada yali kaba. Ibi ayé ti dá ọ lẹ́jọ́. Báyìí lọ́lúwa sọ. Àánú dá ọ lálẹ́ lálẹ́. Ó gbé ìdájọ́ dání. Nígbà tó gbé ìdájọ́ dé. Ó gbé ibi tí Mose bá ṣẹ́ dé. Ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ ṣẹ́ padà. Ó gbé òfin jáde. Nígbà tó gbé òfin jáde. Gbogbo ẹni bá ti lu ìdájọ́ òfin. Òní ń dá wọn lẹ́jọ́. Ọba Abu sọ̀rọ̀ ọmọ pẹpẹ because you reckoned another. you are judged. àjòjú ah, ọ̀rọ̀. Jẹun mi rẹ̀. Òun gbé ìdájọ́ ń gbé lọ. He was. Elijah bá ìdájọ́ débi kan. He got a point. Ṣùgbọ́n nígbà tí orí ọ̀fẹ́ dé. But when grace came. Ó là ń pè ní Jésù. Call Jesus. Àbí orí ọ̀fẹ́ lójú rere wà. Favour is under grace. Àbí orí ọ̀fẹ́ ni àánú wà. Mercy is under grace. Àbí orí ọ̀fẹ́ ni ìgbéga wà. Elevation is under grace. Àbí orí ọ̀fẹ́ ni ìdáríjì ẹ̀ṣẹ̀ wà. Forgiveness is under grace. Àbí orí ọ̀fẹ́ ni ìṣerere wà. Prosperity is under grace. Àbí orí ọ̀fẹ́ ni bíborí ogún wà. You overcome by the grace. Àbí orí ọ̀fẹ́ lọ́lá wà. Where is under grace? Àbí orí grace? Àbí orí ọ̀fẹ́ ni kọ́kọ́rọ́ àṣeyọrí wà. Kí ni ọ̀gá is grace? fẹ́ orí ọ̀fẹ́ lágbára wa kí ló mú kó orí ọ̀fẹ́ ó kó gbogbo ẹ̀ nígbà tí orí ọ̀fẹ́ fẹ́ wáyé ó lọ bá òfin àti ìdájọ́ tí í ṣe Mósè àti tí í ṣe Mósè. Moses àti ọlọ́ọ̀bá wọn lórí òkè ìpaláradà. He went with that mountain of transformation. Ó mú Pétérù dání. He took Peter along. Ó wá pe Èlíjà lórí òkè ìpaláradà. Iṣẹ́ tó lọ ṣe lórí òkè nìyẹn his assignment there. ọlọ bá wọn ṣàlàyé kẹjọ yẹn nana. he went to the house with them. òní bíbélì fi ní ẹ wá ẹ jẹ́ kájọ sọ àsọyé pọ̀. let us dialogue. tani sàmì gbogbo bí ìdájọ́ fi ọ́ pamọ́ sí. the rival judgment. orí ọ̀fíà àti àánú. praise and mercy. ó gbé ọ jáde níbẹ̀. ó gbé ọ jáde níbẹ̀. amen. oh yes. ó lọ gbé báwọn lórí òkè ìpaláradà. ó pe Moses. ó pe Elijah. ara rẹ̀ padà wájú wọn. má sàlíkà bá mo sọ sọ tẹ́lẹ̀ sí ọ. Ibi wọ́n fi ìdájọ́ ti ọ. Orí ọ̀fẹ́ àti àná. Àkáyà dálì màkàbà. Ó gbé ọ jáde kú ọ̀nà tẹ̀lé. Iná yamaru àkàbàdà yamasa. Ó lọ bá wọn lórí òkè. Mọ́sí àti Elijah yọ sí. Wọ́n wá pè wọ́n pé Elijah ẹ wọlé sábẹ́ mi. Òfin ti ìdájọ́ tẹ́ gbé dání. Ẹ jẹ́ kí orí ọ̀fẹ́ kó kọ́bà dájọ́ ìdájọ́ yìí. Let it cover judgment. Ó pe Moses. He called Moses. Mose. Moses. Ibi òfin ti ń sọ̀rọ̀ yìí. Where law is talking. Ẹ jẹ́ orí ọ̀fìn ọ̀kọ́fà òfin. Let grace cover it. Mose wí pé. Moses said. Láì sí ìdájọ́. Without judgment. Láì sí òfin kò sí ìdájọ́. Without there is no judgment. Òun ò lè gbà. That he cannot accept it. Àfi bẹ́ẹ̀ bá fọ́ ní nǹkan méjì. He requires two things. Wọ́n bẹ̀rẹ̀ pé kéde. Ó ní ọmọ kan bẹ tí tẹ̀lé mi lẹ́yìn. That is keep company with me. Ó lọ gbẹ́ ní Joshua. Joshua. Ẹni àìkàsí ni fẹ́ ṣe fún kí tó padà wọlé wọn lọ́dà orí ọ̀fẹ́ orí ọ̀fẹ́ yóò sọ Jósù àti wòlíì yóò fi sọdọba yóò dẹ̀ sọdọ lórí ogun á mẹ́tẹ̀ẹ̀ta ẹ wá jí ayé Jósù kó sábẹ́ orí ọ̀fẹ́ ìdí nìyẹn gbogbo àwẹ̀ tí Mósè gbà ní Jósù ọ̀gbà ṣùgbọ́n ṣiṣẹ́ takuntakun lórí orí ọ̀fẹ́ gbàlé lórí bẹ́ẹ̀ ni sà ọ lọ bá Èlíjà ìwọ ni ìdájọ́ ẹ padà sábẹ́ orí ọ̀fẹ́ ẹ kó sí abẹ́ mi àyà àdèrí àmàkàwà lẹ́ni sàmì bọ́lá yẹ ti dá ọ lẹ́jọ́ orí ọ̀fẹ́ jẹ́ ọ dá ọ láre lálẹ́ idu yalima sada yakaba ruamata eke yalima sa edalima ah. sada yalikaparua lina kerumegeva yamasa talẹni ọsàmẹ bọlá yẹ ti dá ọ lẹ́jọ́ orí ọ̀fẹ́ Jésù ọdá ọ láre níbẹ̀ orí ọ̀fẹ́ sá ní gbẹ́kẹ̀lé mi mi pẹ̀lú oore ọ̀fẹ́ òun àdánilé tiwa gbogbo rẹ̀ yóò gba ọ̀run kan ayé yóò gbọ́ pẹ̀lú orí orí orí orí o. o. ó sọ fún Elijah lórí òkè ìpaláradà ah, padà sí abẹ́ mi torí pé èmi orí ọ̀fẹ́ ni mo gbé àánú dání àánú àsì máa ṣògo lórí ìdájọ́ dání sàmí ẹjọ́ tí ayé dá ọ tó dá ayé rẹ dúró àánú dá ọ láre lórí ẹ. Àdáyà Máríà Kàpáyà. Ẹjọ́ tí ayé dá ọ. In the name of Jesus. Tó dá ìrìn àjò rẹ dúró. Yes Lord. Àánú dá ọ láre. Amen. Ẹjọ́ tí ayé dá ọ. In the name of Jesus. Tó di ọ̀nà mọ́ ọ. Oh yes Lord. Ta ní sàmì. Àánú dá ọ láre. Amen. Àánú dá ọ láre. Amen. Àánú dá ọ láre. Amen àánú dá ọ láre àánú dá ọ láre ẹ wo ìdájọ́ look at judgment Ọlọ́run lè wọlé he said it's impossible. Ọlọ́run ni wọlé. he objected totally. ní Elijah ń yarí sí. Elijah was subjected because of that. ó ní no. he said no. ohun ọ̀wọ́lé. he is not ready to go inside. ìyẹn Ọlọ́run wá wípé. God said. mo ní ọ̀rọ̀ láti bá ọ sọ. I have something to discuss with you. gbogbo eléyìí tó ń lagídí. this time. orí òkè ni màá ti pàdé rẹ tá a ti kọ́kọ́ jọ sọ. I will meet you on the matter and we will dialogue there. jẹ oúnjẹ eat. torí ọ̀nà orí òkè jìnnà. because the place is far. ẹ̀yin ogun ọ̀run tẹ̀ ń bẹ lọ́rùn. the host of heaven. ẹ prepare oúnjẹ fún wa. prepare food for him. a ní ọ̀rọ̀ orí ọ̀fẹ́ tá a fẹ́ sọ. we have discussion of grace. wọ́n wá prepare oúnjẹ. and his food was prepared. wọ́n gbé e fún Elijah. he was given to Elijah. ó jẹun. he had. it. ó ní sọ́ọ̀mọ ọ̀rọ̀ tá a fẹ́ sọ ni. don't you know what we discuss about. ìjìnlẹ̀ la fẹ́ sọ. it is a mystery. jẹ oúnjẹ sí i how to eat. ọwọ́ jẹ́njẹ́ sí. he was well fed. pàdé mi lórí òkè tó rọ́nà dì. ọwọ́ pàdé ẹ̀ lórí òkè. he met on the mountain. ìyẹn lórí òkè tá a padà tó dá padà sí ìpaláradà ńgbà torí ọ̀fẹ́ tó dáyé. Jesus Christ. nígbà odò orí òkè. on the mountain. ọwọ́ abilé rẹ̀ pé padà sábẹ́ mi sẹ́. ó ní ọ̀wọ́ kọ̀ǹdíṣàn ni mo fi lè padà. kí ni kọ̀ǹdíṣàn tó fi padà? tí mo bá máa padà sábẹ́ orí ọ̀fẹ́. ó fún mi ní èèyàn méjì láyé. tó o bá fún mi ní èèyàn méjì yẹn. ó ti tó mi láyé. èèyàn méjì tó fún mi. ó fún mi ní asaeli. ó fún mi ní jéhu. ẹnikẹ́ni tó bá bọ́ lọ́wọ́ idà asaeli yóò bọ̀ sọ́wọ́ idà jéhu. tani jéhu kalasaeli jéhu lẹ́ ẹni tí ọ̀tọ́ sí. jay was the point that was not worthy. láti di apàṣẹ. to become a commander. asaeli ni ọ̀tá àwọn israeli. the enemy of israel. ó wá ní kí ni jẹ́ ìwọ́sẹ̀. ó ní orí ọ̀fẹ́ máa mú kí jẹ́ ìwọ́ tún economy. ṣe. jay made so ìyẹn ni pé bí ilé yín kì í bá dìde lábẹ́ ìgbà tó ọba ti ń bẹ lábẹ́ orí ọ̀fẹ́ whether you qualify or oh, not o máa renovate ìtàn lé yín ìwọ máa di ògo o tí òfin clé o tí ìdájọ́ ń claim nìyẹn orí ọ̀fẹ́ lòun ti gbọ́ ó ní asaeli ó ní asaeli ni wípé kódà kó o jí ọ̀tá ọlọ́run lánàá bọ́ ọba gba ọlọ́run gbọ́ lónìí o ti di ọ̀rẹ́ ọlọ́run nítorí lóòótọ́ ọwọ́ kò sábẹ́ ó ní àwọn méjèèjì ló ń fẹ́ lò olúwo orí ọ̀fẹ́ wá pé jéhu àti asaeli jéhu ó tọ́ sí ọba máa dá òróró ọba lé ọ lórí ṣùgbọ́n padà sábẹ́ orí ọ̀fẹ́ jésébẹ́lì ló lé ìdájọ́ tó bá ìdájọ́ jà tó lé ìdájọ́ dàgbà ṣùgbọ́n bí jésébẹ́lì ṣe le tó bó ṣe burú tó tó di di òfin sáfù ó orí ọ̀fẹ́ òróró orí ọ̀fẹ́ tí mo dà sí olórí láì ní kankan nu wàá borí Jésébélì toró ti gbé ìdájọ́ sábẹ́ mi judgment is under me. ìdí nìyẹn tí ìdìrú àbàmì tí jésébélì lé. jesus christ. tí ò fi ran. Hmm. jéhu ẹ rí pọ́ létíró. yes sir. bí ti ń lé fún èlíjà. just as you did for elijah. ṣùgbọ́n gba jéhu bọ́ bẹ̀. but wọ́n ń tẹ̀wọ́ bẹ̀. ó sọ fún àwọn tí ń bẹ lókè. he told me that also. eré bọ́ọ̀lẹ̀. dropping down. eré bọ́. just down. ọ̀padànà. ikida. ọ̀pá ọmọ jésébélì. jesus christ. iná kàyámàsà. oh yes lord. tani sàmì. ibi ayé fi ìdájọ́ ti ọ̀ orí ọ̀fẹ́ àti àná ó gbé ọ jáde níbẹ̀ àkàdàrí màsálí àdàyàmàkà ibi ìdájọ́ tí ò sí àṣẹ jésù ni mo lò wọ́n bí olódùmarè orí ọ̀fẹ́ àti àná ó gbé ọ jáde níbẹ̀ wo bí ẹ ti ń bá ìrìn àjò lọ àdàyàmàkà bàrúwàmà ọwọ́ àgbà nígbà tí òróró orí ọ̀fẹ́ dórí jéhù ó di ọba became the king. Torí orí ọ̀fẹ́ ń lórí ẹ̀. grace was upon him. Wọ́n gbé kúrò níbẹ̀. They took him there. Wọ́n lọ bá Asaeli. Wọ́n meet Asaeli. Wọ́n wá sọ fún Jéhù. Jéhù was told. A olórí ọ̀fẹ́ láti tó ìtàn ara rí àti ìtàn orílẹ̀-èdè sí. To rewrite the story of a generation and that of the country. Ìyẹn ni pé bí orí ọ̀fẹ́ bá ń bẹ lórí ẹ̀. grace upon you. O lè gbé ayé rẹ bí ìran rẹ ti gbé. You cannot live your life the way you live your life. Wọ́n wá padà. They went back. Wọ́n lọ bá Asaeli. Wọ́n meet Asaeli. Sọ ọmọ pé ọ̀tá ni ọ́. You know your enemy. Orí ọ̀fẹ́ cover rẹ. Grace covers you. Ìwọ náà lọ pàṣẹ. Go and command. Padà sábẹ́ orí ọ̀fẹ́. Go and agree. Orí ọ̀fẹ́ wá mú ọ̀tá ẹjọ́ òní ìdọ̀rí ọlọ́run kingdom. Ah, Jesus Christ. wọ́n wá padà. Hmm. Hmm. tó ìyẹn ni asaeli olóògbé ayé Paul apostoli dání. ó ní májàmbó tọ́pàdé Paul lójú ọ̀nà Damascus. ó lọ fọ́ ojú Paul. ó ní Paul fi wípé èmi ọ̀tá àyìn rere nígbà kan. ó ní ọ̀fẹ́ asaeli. òróró asaeli pàdé rẹ̀ lọ́nà. Jésù wá bu ìfọ́jú lù. torí májàmbó asaeli yọjú. ọwọ́ wá pè pé Paul ó ní ta ń bá sọ̀rọ̀ ó ní èmi ni Jésù tó ń ṣenú níbí ní sí àwọn àpọ́sítẹ́lì rí Paul wọ́n mú eré torí pé òun ni wọ́n bẹ̀rù jù ṣùgbọ́n òun ló padà di akéde èyí rere ó tó èyí ò ṣe é dá lẹ́jọ́ ẹni tó rí tí ń ó lè padà di ẹni tó gbé Jésù sókè sórí bí orí ọ̀fẹ́ òróró jẹ́ asáyélì bá balẹ̀ ọ̀gá sàmì oh, ibi òfin dá ọdún ọ̀sẹ̀ masali marua kaba eke yali marua da ada ye meseli kaba anu gbi ọjà aka ya marua de ye meseda mo bẹ Jésù tí ọ ibi ìdájọ́ di ọmọ mo bá Olúwa sọ orí ọ̀fíà àtàánú ó gbé ọjà dẹ wọ́n wá àwọn méjèèjì àti asaeli àti jehu wọ́n padà sábẹ́ orí ọ̀fẹ́ jésù wá yọjú tí wọ́n pé èmi ni alpha àti omega ìwọ òfin ìwọ ló bẹ̀rẹ̀ ìwọ ìdájọ́ tẹ̀lé èmi ni òpin eh, ẹ̀yin méjèèjì eh, oh ẹ padà sí abẹ́ mi wọ́n wá padà sí abẹ́ rẹ̀ jésù wá gbé orí ọ̀fẹ́ dání wọ́n wá lọ sínú ọgbà gẹ́símánì ọgbàdúrà ọgbàdúrà ọgbàdúrà olúwa mọ̀ ń rìnrìn àjò àgbélébú lọ hmm. èṣù ní kò wò ó adàrí àmàkàbà wọ ìyà tí ó jẹ ọ jésù ní olúwàjà àgbo ìhórè nkọjá ọlọ́run wa play second season hmm. ọwọ́ àwò lónìí wọ ògo tí ó gbà tọ́ ọba borí ogun ọ̀gá bọ́ ọba mọ ògo tí ń bẹ níwájú rẹ ni ó ní sunkún torí ogun kankan torí ẹni tí ń bẹ lẹ́yìn rẹ lágbára lórí ogun àṣẹ jáde sí ọ maka yamaka elugèrú ègè yamasa ibi ogun ká ọmọ orí ọ̀fẹ́ àtàánú ó gbé ọ jáde kúrò náà. Oh yes Lord. Ìdí nìyẹn sà. That's why sà. Nígbà tí orí ọ̀fẹ́ máa parí iṣẹ́. grace will finish Aṣọ ìlẹ̀kẹ̀ tẹ́ḿpìlì lọ fàya. Jesus Christ. Kí ni tún máa sọ ìlẹ̀kẹ̀ tá a fàya? A fún gbogbo èèyàn lórí ọ̀fẹ́ láti gbẹ̀mí mímọ́. receive Holy Spirit. <laughs> Èké ìyá Ali Marua, àká ìyá Marua dà so àfo gbogbo èèyàn ló ní òye ọ̀fẹ́ sẹ́mi mímọ́ so àwọn kan ní àwọn àlùfáà ní máa ń gbà tẹ́lẹ̀ àtàwọn ọba àti àwọn wòlíì ṣùgbọ́n gbà sọ lékè tẹ́ḿpìlì fàyà á dá ẹ̀mí mímọ́ lu gbogbo ènìyàn hmm. gbogbo ayé wa wà lábẹ́ orí ọ̀fẹ́ bóyá ọjọ́ babaláwo nígbà kárí ọjọ́ ọba ló ti gba jésù ó ti wà nínú orí ọ̀fẹ́ jésù bóyá ọjọ́ oníṣègùn nígbà kárí ọjọ́ ọba ló ti gba jésù ó ti wà lábẹ́ orí ọ̀fẹ́ rẹ̀ bóyá ó ti padà nú ayé ńgbà kárí whether he was black. ọjọ́ ọba ló ti gba jésù ó ti padà sábẹ́ orí ọ̀fẹ́ hmm. wò mẹ́sà nítorí orí ọ̀fẹ́ nítorí orí ọ̀fẹ́ ó kọ́bà rẹ ó kọ́bà rẹ nítorí orí ọ̀fẹ́ ó gbé ayé rẹ dúró nítorí orí ọ̀fẹ́ ó gbé ìrìn àjò rẹ mọ́ bẹ́ẹ̀ yàn bá wà ń bẹ lábẹ́ orí ọ̀fẹ́ you must not misuse the grace of God upon your life. o gbúdọ̀ sí orí ọ̀fẹ́ ọlọ́run lò lórí ayé rẹ tani sàmé ibi ìdájọ́ di ọmọ ah, àká yàrá àmà oh, orí ọ̀fẹ́ gbé ọ jáde orí ọ̀fẹ́ gbé ọ jáde orí ọ̀fẹ́ gbé ọ jáde orí ọ̀fẹ́ gbé ọ jáde orí ọ̀fẹ́ gbé ọ jáde orí ọ̀fẹ́ gbé ọ jáde orí ọ̀fẹ́ gbé ọ jáde orí ọ̀fẹ́ gbé ọ jáde ó bá jẹ́ orí ọ̀fẹ́ ẹ̀ẹ̀kan lọ́dún làwọn máa rí náà jọba. we used to say electricity once in a year in a primitive village. tv kẹ. What about ti. olówó ẹ bá native ìlú wa ó lè fi ti márùn. Jesus Christ fine ẹ pariwo sà. gbogbo ibi tí ayé fìdájọ́ dá mi dúró sí. orí ọ̀fẹ́ tú mi ilẹ̀. kí ni mo ní o tú ọ lẹ. sórí. àwọn tí ń dá ọ lẹ́jọ́ jàre. orí ọ̀fẹ́ ló nílò. <laughs> láti tú ọ lẹ. you free. Eh. sir. ẹ eh, bí ipò orí ọ̀fẹ́ la gbà wá. yes sir. ẹ eh, ké ibi ìdájọ́ dá mi dúró sí. orí ọ̀fẹ́ tú mi ilẹ̀. orí ọ̀fẹ́ tú mi ilẹ̀. orí ọ̀fẹ́ fẹ́ tú mi lẹ̀ ayọyọyọyọyọyọyọ aya maruwa kambaya ọya túmẹ ọya túmẹ ọya túmẹ ọya ọya ọya ọya ọya ọya ọya ọya ọya ọya ọya ọya túmẹ ọya túmẹ ọya ọyọ túmẹ ọya túmílẹ̀ ọya túmílẹ̀ ọya túmílẹ̀ ọya túmílẹ̀ ọya túmílẹ̀ ọya túmílẹ̀ Oya, two men. Oya, two men. Oya, two men. Oya, two men. Oya, two men. Oya, two men. Oya, two men. Oya, two men. Oya, two men. Oya, two men. Oya, two men. Oya, two men. Oya, two men. Oya, two men. Jésù Olúwa wa. Amen. Ẹ bèrè sà. Request sọ yìí ìrìn àjò tó rí bí ó dé lónìí orí ọ̀fẹ́ ló mú ọ débẹ̀. it is grace that took there. ṣùgbọ́n ìdájọ́ kan dín next level rẹ lọ́wọ́. but giving judgment is obstruct your next level. ó ti ti gba awé ó ti gbàdúrà. the first time you pray. o nílò orí ọ̀fẹ́ sà. you need grace masali kapa ya masali akaba. nígbà tí olúwa fi ti jésù máa dàn án. ó hmm. ní bàbá ogún yìí pọ̀. he said this grace so much. ìfẹ́ rẹ ni ọ̀sẹ̀. let your will be done. Mm tí orí ọ̀fẹ́ bá ń sọ láyé èèyàn gbogbo tó bá ń dáwọ́lé yóò máa ṣe lélẹ̀ orí ọ̀fẹ́ ní bẹ́ẹ̀ lára rẹ o kéèsì kankan o that is why you must not compare your life with anybody oh, ẹ̀sà bí orí ọ̀fẹ́ bá ń fọ̀ láàrọ̀ rẹ tó bá ń dáwọ́lé kan tí wọn náà wà lọ dáwọ́lé béèrè fún orí ọ̀fẹ́ tiẹ̀ orí ọ̀fẹ́ ọba fún un bá a bá lọ ṣe tẹ́gbẹ́ rẹ ṣe tó fi rọ́ọ̀lẹ̀ lọ o lè bu ọ lọ́wọ́ <laughs> hmm. àkáyà lima wa. Jesus Christ. Ẹ Oh God. Orí ọ̀fẹ́ tún mi lẹ̀. Yes, set me free. Níbi tí ìdájọ́ dè mí ma. Wherever judgment be. Àkáyá ní Màrúwà dà. Níbi ìdájọ́ dè mí ma. Where judgment be. Orí ọ̀fẹ́ tún mi lẹ̀. Tún mi lẹ̀. Tún mi lẹ̀. Ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá. Ẹ nílò níbi ìrẹ̀lẹ̀ ìmọ̀ orí ọ̀fẹ́ ló wà. Ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá. Túmẹ̀ ọ̀yá túmẹ̀ ọ̀yá túmẹ̀ ọ̀yá túmẹ̀ Hoya, two men. Oya, two men. Hoya, two men. Oya, two men. Hoya, two men. Oya, two men. Hoya, two men. Oya, two men. Hoya, two men. Oya, two men. Hoya, two men. Oya, two men. Hoya, two men. Oya, two men. Oya, two men. Oya, two men. Oya, two men. Oya, two men. Oya, two men. Oya, two men. Oya, two men. Oya, two men túmẹ̀ bóyá túmẹ̀ jésù olúwa wá sórí bóyá ní ọ̀la ni máa sọ nípa òfin mọ́kànlélógún tó de èèyàn. I will talk about twenty one other binds people. so tí Mósè bẹ́ẹ̀ ni sà òfin mọ́kànlélógún ìlú pé ìdájọ́ dání twenty one lòfin ti ń bẹ twenty one twenty one òfin tó wà láyé ẹni bá ti lu ọ̀kan yóò máa jìyà lábẹ́ ẹyọ kan tó nìyẹn ṣùgbọ́n bí orí ọ̀fẹ́ bá dé ọba ajá àjàgà yẹn dà. he's going to break the yoke into pieces. oh my god jesus christ. ẹ̀kẹta ló lè gbàdúrà níbo ni wọ́n fi ìdájọ́ sọ mi mọ́. where they use time and time. orí ọ̀fẹ́ jésù ẹ tú ayé mi lẹ̀ kí ni mo ní o ṣe. akayamaru adalikẹya ibi wọ́n fi ìdájọ́ lè mi mọ́. orí ọ̀fẹ́ jésù ẹ tú ayé mi orí ọ̀fẹ́ jésù ẹtú ayé mi orí ọ̀fẹ́ jésù ẹtú ayé mi ayọyọyọyọyọyọyọ akaya marwa akaya ni marwa akaya ni marwa ya ni marwa kama akaya marwa adaya marwa ede ye meru eke ya masa oya tume tume oya tume lale oya tume oya tume oya tume oya tume oya tume oya tume oya tume oya tume oya tume oya tume túmẹ̀ ọ̀yà túmẹ̀ ọ̀yà túmẹ̀ ọ̀yà túmẹ̀ ọ̀yà túmẹ̀ ọ̀yà túmẹ̀ ọ̀yà túmẹ̀ ọ̀yà túmẹ̀ orí ọ̀fẹ́ túmẹ̀ túmẹ̀ túmẹ̀ túmẹ̀ túmẹ̀ túmẹ̀ túmẹ̀ túmẹ̀ túmẹ̀ lẹ̀ ọ̀yà túmẹ̀ lẹ̀ túmẹ̀ lẹ̀ túmẹ̀ lẹ̀ túmẹ̀ lẹ̀ túmẹ̀ lẹ̀ túmẹ̀ lẹ̀ túmẹ̀ lẹ̀ túmẹ̀ lẹ̀ túmẹ̀ lẹ̀ ọ̀yà túmẹ̀ lálẹ́ yìí túmẹ̀ túmẹ̀ túmẹ̀ túmẹ̀ túmẹ̀ túmẹ̀ túmẹ̀ túmẹ̀ túmẹ̀ túmẹ̀ Oh yeah, túmẹ̀ túmẹ̀ túmẹ̀ túmẹ̀ jésù olúwa wá wo ó lè jẹ́ ẹyọ kan tí màá pè lálẹ́ yìí. the only prayer point I'll give out tonight. A long gbọ́. God is my witness. tí orí ọ̀fẹ́ bá tú ọ lẹ̀. if prayer she set you free. àwọn tó fi ìdájọ́ di ọ̀hún òdìdì dìrín. those that you never become a fool. àwọn kan lọ ya sọmọ Paul àti Sílà lọ́rùn. Hmm. some people tọ́ Paul and Silas. wọ́n yẹ̀yẹ́ wọn wọ́n ya sọmọ they disgrace the they tore their clothes. wọ́n dẹ̀ rò pé wọ́n lè they tore before they my attention wọ́n wá fi wọn sínú túbú lọ́nà túbú kẹta wọ́n wá dè wọ́n mọ́ bẹ́ẹ̀ and they chain them there wọ́n tó wá fi onítúbú sọ kọ́ mọ́ sọ and they use a guy to mọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tí orí ọ̀fẹ́ tú Paul àti Sílà lẹ̀ olórí túbú sọ fún ọ pé ẹ wá máa gba bíi lọ wọ́n là á lọ ẹni ó tú alẹ̀ tó ṣe kéèsì. the person that set us free is able to sue you people we want to sue you. <laughs> <laughs> Now said John, they want to know. They said they want to sue them. So Sọ wá rí bí wọ́n ti láwọn said John. What they said. Àwọn tó fi ẹ̀sọ́ tí wọ́n kán mọ́ sálọ lánàá. Those are told them that they must stay. Wọ́n wá ń dọ̀bálẹ̀ bẹ́ẹ̀ wọn Today they beg them please don't be annoyed. Pardon our manners. Ẹ má ṣẹjọ́. Ṣé báwọn ló no longer bá wọn ṣẹjọ́ lánàá? Yes, sir. decided. Wá ìtẹ́ni olóhùn fẹ́ ṣẹjọ́ lánàá ń bẹ̀bẹ̀ ló ń bí àwọn tó fẹ́ bá ṣẹjọ́ Jesus Christ. Torí orí ọ̀fẹ́ ti sọ̀rọ̀ lára wọn. Spoke for them. Wò mẹ́sà. Yes, sir. Bí orí ọ̀fẹ́ ọ̀bá sọ̀rọ̀. With that grace speak for you. Kò sí ẹnikẹ́ni tó bọ́ lọ́wọ́ ọ̀dájọ́. There is no one that is free of the judgment of enemies. Yeah. ẹ shout aloud. níbo ni ìjájọ́ dè mí ma. where you don tell me. wo mi o wa láìdé tí ọba jẹ́ orí ọ̀fẹ́. he is because of grace. ìwọ tó o ti gbé ego tó o ti gbé gbogbo ẹ̀. jesus christ. irú ayé wo lọ ọba wa. bọ́ wo bí ọba sí jésù. bẹ́yìn rẹ ló funfun kékeré yìí. bí ọba sí orí ọ̀fẹ́ eyín rí ọba ti rà tán fún obì jíjẹ nídìí ẹ̀ tó o ti mọ̀ gógóró débi pé nídìí ọtí. o ò mọ iye iye ògógóró tó ti mu ṣé bí ìwọ ni jésù yí padà tọ́ wá ń wàásù fún ẹni tí ọmọ jésù ìwọ wo orí ọ̀fẹ́ náà wọ́n yìí bá wá pọ́nbó ló ṣe fáyìn. Jesus Christ. Hmm. wá wo orí ọ̀fẹ́ ó yọ ọ́ láàrin agboolé eléegun ó dá ọmú jáde hmm. ó wá ó rinovate ayé rẹ̀ wá wo bó o ṣe ń yayọ̀ ọ̀gbàlà nínú Jésù wá wo bọ́ bá wá jẹ́ pọ̀ wá bí eégún bóyá wọ́n lọ́ọ́ bá jẹ́ baálé eléegun báyìí bọ́ bá wá jẹ́ ológbòjò báyìí ọ̀ wá mọ̀ bóyá wọn bá ti lù ọ́ lákàtà tó ọba ti fẹ̀gbẹ́ wọ́ọ̀bì kan wọ́n máa wọ́ọ̀dì rí báyìí wá wo tó wá òbò bẹ́ẹ̀ ni sàtà wá ní ọba wa máa rẹpísẹ́ǹtì ẹ̀ torí ọlọ́run oh, wá wò ó wò ó rí ọ̀fẹ́ ìwọ lọ wá ń gba ac sórí gbogbo ògbà tó ń bẹ lábẹ́ eléégún balùwẹ̀ ló ti ń wẹ̀ ó tún jóbi ń balùwẹ̀ bíi kó mògógóró kó ṣubú gọ́tà oh, wá wò sí orí ọ̀fẹ́ bó ṣe sọ́ọ̀dà ẹnìkan gbàdúrà ó tiẹ̀ mú sìgá náà ah, ah, ah. eh? locomotive ló ti máa ṣe àbí. Jesus Christ ó torí sí ibi wá wò lónìí tó o bá wá rẹ́ni tí ń mu sìgá lọ wá ń wà sùfù ìwọ wo bí orí ọ̀fẹ́ ṣe sàn. grace of god. wo bí orí wọ lọ wá ẹ táwọn ọmọ ìgbà ẹ bá mu sìgá mọ kí lẹ ṣe ń bẹ hmm. ìwọ yóò ní ìtọ́jẹ pé o máa gbà wí sìgá. Ah, ah ìfìgá ló fi rí na. láìta ọmọ fa iná yóò ṣe yò ló fi rí na wọlé ṣebí wàá wo bí orí ọ̀fẹ́ bọ́ ọdẹ lónìí. Jesus Christ. locomotive rẹ̀ ọdún mímọ́ ìwọ oyin nǹkan ah. kí ló ló mọ ọmọ ńgbà tó mu nǹkan lóko ló mu ní sẹ́sìgá náà ní jẹ́bẹ̀ ó ní lokomotifu sẹ́sìgá kan nù wá wò bó o ṣe ń wàásù Jésù lónìí tó a ṣe lokomotifu ni ọ́. Ah, oh, wo mẹ́sà wo bí orí ọ̀fẹ́. Ah. omi orí ọ̀fẹ́ rẹ̀ ṣe bóun ló gbà oh my God oh, orí ọ̀fẹ́ rẹ̀ ni o orí ọ̀fẹ́ rẹ ni o orí ọ̀fẹ́ rẹ ni o orí ọ̀fẹ́ rẹ ni o bí a bá sí torí ọ̀fẹ́ máa ṣègbè dànù ta ló máa rú mi. aka ya marwa wa ori ofe wo gbogbo ogba to mu loko laide ah. wo gbogbo ogba to mu gogoro ki wo gbogbo awon to dede ma se pe gbogbo awon je mo so pe so mo leleyi ori ofe wa ma mo yi awon pada kan si wa ba kana yes awon ori ofe se mu wo mm-hmm. ah. divine ó mẹ́rin kan so now àwọn tó wá dájọ́ rẹ̀ bóyá gbà tó ń gbé eégún tóńbolo hmm. bóyá o ti àká tó ti nẹ nìkan rí tó wọ́ọ̀dì wọlé tó jo oníwárapá láti gbà yẹn má yẹn lẹ́ ń pè ìwọ tó wá yán má yẹn lù yẹn ìwọ ń lọ gba Jésù ẹni ọwọ́ yán má yẹn lù ó lè jẹ́ pé ní wọ́ọ̀dì ìdọ̀lá ó jẹ́ pé wárapá yẹn tó yẹ wá wò ìwọ ti wá gba Jésù ìdí nìyẹn tó fi gbọdọ̀ gbà káàdì owó èsì ẹ̀ wọ́n bá ronú pìwàdà lọ́la ìwọ ló ní pírọ́blẹ̀mù rẹ̀ tó ah. ìwọ lọ wá gbé bíbélì má àbí kí ló pé tó kà kan náà ní jẹba ó gbé lọ bí omi àbí ó mọ̀ fìgbà lẹ̀ pé má jẹ yín lu ọ́ wá ní ọmọ yẹn wá fún ọ lówó wá wò ó ìwọ tó wá ní gbé mọ̀ yẹn dání tó yàn ìwọ lọ wá yẹn ẹ̀mí mímọ́ kí báyìí. Oh Jesus Christ wá àwọn ẹni tí ó ti dájọ́ rẹ̀ gbà pé ọmọ burúkú ti ń yán mọ̀yàn yìí fáwọn hmm. pé wọn ò ní rí nàrí ọnu aṣọ lẹ́yìn sokoro ìwọ ìwọ àní wá wo nítorí ọ̀fẹ́ sọ ọ́ dà lẹ́yìn Jésù. Ah, àṣẹ jáde sí ọ. yes lord. gbogbo bí ìdájọ́ dá ọdún sí. abba father. orí ọ̀fẹ́ jésù. in the name of jesus. mo gbé ọ jáde níbẹ̀ màsá bí ọba jó orí ọ̀fẹ́ ẹsà àwọn kan wá ń bẹ nígbà yẹn tó orí ọ̀fẹ́ ò mú tí wọ́n sì ṣe rándanrandan bá tán sì fi lọ. Hmm. <laughs> Jesus Christ. Uh, no, no, no. Mm. Orí ọ̀fẹ́ máa ṣàṣe pé tiwọn náà. Yes, perfect. Ẹ̀kẹ́. Ṣáà. Yes, sir. Mm. bẹ́ẹ̀ ni sà ìgbà tí ọmọ kan fẹjọ́ sùn mí oh, lóun ò lè wéèsì ara kó òun wéèsì owó kó òun wéèsì ogun wọ́n wá ní kí ló ṣe ó ní àfọ̀ yìí nígbà yẹn ọdún tẹ díẹ̀ ó ní kí n wò ó eh, ó ní òun fẹ́ ṣe wàyẹ́kì ọwọ́ káwọn lọ fi oko tẹ́mọ̀ lọ sóko lọ sí ológbowó olótòfirálẹ̀ ó ní rìsọ́ọ̀tì wá jáde wọ́n wá lóhùn ọ̀pá sí wọ́n wá pèpè wá ṣé <laughs> bọ́ọ̀lù lọ́mọ yóò ṣe paasi ó ní sẹ́ èmi ni mọ̀ máàkì kìíní ni uh-uh. mo oh, ọmọ yẹn níbọ̀ ti gbà tó ń gé tẹ́ra lẹ̀ uh-uh. ẹni ẹ̀yin lẹ́yìnjú ẹ̀ ní wàyẹ̀ kọ́fì ó ní sẹ́ sáfù wàyẹ̀ kọ́fì sí lòun ni ọmọ yẹn ní a ah, uh. ṣe bí ìgbà tẹ́sọ ẹlẹ́mọ̀ yẹn lókè ó ní tó wá sọ fún ọpọ́ ọ̀rọ̀ yẹn lọ lókè ni ọmọ yẹn wá lọ́ngọ̀lẹ́ wẹ́ẹ̀sì owó kọ́ uh. wẹ́ẹ̀sì ara kọ́ wẹ́ẹ̀sì ọpọlọ àtẹ̀fọ́n. Uh-uh pé òun ó gbowó òun padà. Jesus Christ. ọ̀rọ̀ tí àbí. báwo ìwọ ló ń gbé bíbélì lọ́wọ́ báyìí. Oh. ìwọ aṣẹ́wó burúkú jù ní. Oh yóò wá yóò rí ọ̀fẹ́ ọlọ́run. ẹ̀kẹ́ orí ọ̀fẹ́ gbé mi jáde. lábẹ́ ìdájọ́ ayé àkáyà ní márùwà kan orí ọ̀fẹ́ gbé mi jáde láre ìwọ olórí onísìnà ẹbí wọn lọ. Jesus orí ọ̀fẹ́ gbé mi jáde back to prayer point sir. back to prayer point sir. grace of God. Ẹ̀kẹ́ lábẹ́ ìdájọ́ ayé. Ọlá ibi tó gbẹ̀. Orí ọ̀fẹ́ gbé mi ah. Yes, God. Ah orí ọ̀fẹ́ gbé mi jáde wo ìwọ náà wo ra rẹ ìgbà tó lọ sáàfù ní Naija ó rí sáàmù la fi pè ọ wálé ah. ìgbà tó ti jẹ̀bi àwọn ọmọ gbárí sọ fẹ́ wálé mọ́ ìwọ òun gbà tí bí ọdún bí ọdún mélòó tí mẹ́mi ń pè mí pé obìnrin ti pọ̀ jù pé ọ̀kan tó sì ti rúùmù ah. ọ̀sẹ̀ tó ọ̀kan tán nù yàrá ah, wọn wá ń kára wọn mọ́ mo ní bó orí ọ̀fẹ́ bá fọ̀ yóò yí ọ padà ṣé bí ìwọ òun lọ wá ń gbé bíbélì tó ń ka yìí ìwọ olórí aṣẹ́wó ojú òní ìyàwó ọjọ́ ìyàwó ẹ. Eh? ọjọ́ ìyàwó ńkọ́. Eh, I am a mathematician teacher. mathematician teacher ni. mathematician. teacher eh? mathematics. mathematics ló tíjì làwọn ọmọ tó ń gbé. ọjọ́ ìyàwó rẹ̀ kí ni jẹ́ njọ́ ó wò ni pé àsórí ọ̀fẹ́ lè ṣe wedding for my ìdí nìyẹn tí mo fi sọ pé ìgbà márùn nìkan béèrè pé bá a bá rí ẹnikẹ́ni ah. mo rò pé yóò ti bí ọmọ márùn ta tí wọ́n wà kọ́mọ wá pa àkọ́mọdé o ìwà ah. ààrẹ èèyàn kankan kọ́ náwó mo ní àti òsẹ́ni tó rí ọ̀fẹ́ ò lè dá sí. Oh bó o ní ká ṣe. God is good. God is good ẹkẹ orí ọ̀fẹ́ gbé mi orúkọ ẹnìkan tó ní mọ́tò god is good ni máa kọ sí ẹkẹ lábẹ́ ìdájọ́ ayé orí ọ̀fẹ́ gbé mi jáde orí ọ̀fẹ́ gbé mi jáde gbé mi jáde gbé mi jáde ayọyọyọyọyọyọyọyọyọ ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde ọ̀yá gbé mi jáde ọ̀yá gbé mi jáde ọ̀yá gbé mi jáde ọ̀yá gbé mi jáde ọ̀yá gbé mi jáde ọ̀yá gbé mi jáde ọ̀yá ọ̀yá ọ̀yá gbé mi jáde ọ̀yá gbé mi jáde ọ̀yá.

ìgbà wo lọkàn rẹ wá balẹ̀ nígbà tó rí ọ̀fẹ́ ń ṣiṣẹ́ fún ọ yìí ó hmm. ní peace of mind àtìgbà tó àtìgbà tó máa ń delete message girlfriend kan sí kan. Ah, ah. orí ọ̀fẹ́ gbé mi jáde. gbé ọ jáde kíni yá kí n ṣàlàyé ẹ fún ọ ẹnikẹ́ni mò ń bọ̀ wá hmm. tí n bá bẹ lábí orí ọ̀fẹ́. a product of grace. bọ́ bá rìn nínú iná iná ò lè jó. Hmm, yes sir torí orí ọ̀fíì ò tí ì dá sí ntọ́ ńlá àkọjá lójú difficult. the reason why it is difficult but grace here to intervene. ẹnìkan ń sàmì. somebody say amen. ibi ayé ti dá ọ lẹ́jọ́. ọlọ́run mi jọ. orí ọ̀fẹ́ gbé ọ jáde lọ́wọ́ àwọn ọwọ́ baranda àwọn asọ́tẹ̀ ń lù tàǹgbàgì. in Jesus Christ. àwọn tí owó tó gbà lọ wọn. Hmm. owó náà ló fi mú kinní tó mú kí n gbà yẹn. wá wò yín láìdé wá wò lè sìn. àwọn tí wọ́n ń fún ọ lówó tẹ́ ń rí ọ bí ọlọ́tí tó fi lọ dín egun gbà àwọn lọ wá ń dáwọ́ lé báyìí pé Ọlọ́run kó súre fún yín. orí ọ̀fíà máa mú kí ẹrú ọ̀pàṣẹ láàfin tí wọ́n ti ń retí pé yọ̀ ṣẹrú. Jesus Christ. Kanisa. In the name of Jesus. Makaya limarua. Yes, Lord. Ekeya maruada. In the name of Jesus. Akaya maruada likeya. Yes. Ibi ìdájọ́ di ọmọ. Where judgment bind you. Orí ọ̀fẹ́ gbé ọ jáde. Ẹ̀kẹ́. Shout. Ẹjọ́ tí ayé dá mi. The evil judgment. Orí ọ̀fẹ́ tú ẹjọ́ ká. It's nullified. In the name of Jesus kí ni wọ́n wí. ẹjọ́ tí wọ́n dá mi. orí ọ̀fẹ́ tú ẹjọ́ ká. orí ọ̀fẹ́ tú ẹjọ́ ká. orí ọ̀fẹ́ tú ẹjọ́ ká. ọ̀yọ́yọ́yọ́yọ́yọ́yọ́yọ́yọ́ orí ọ̀fẹ́ tọ́jọ́gà túká ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà orí ọ̀fẹ́ túká túká túká túká túká túká túká túká orí ọ̀fẹ́ túká túká túká túká tuka tuka tuka tuka tuka tuka tuka tuka oya tuka oya tuka oya tuka oya tuka oya tuka oya tuka oyo tuka tuka tuka tuka tuka tuka tuka tuka tuka tuka tuka tuka tuka tuka tuka tuka oya tuka oya tuka oya tuka oya tuka, tuka, tuka, bóyá tuka, bóyá tuka, Jésù Olúwa wa ẹ pariwo. shout aloud. ẹ kígbe. shout. lábẹ́ ìdè tí ìran mi wà. under the bondage where my children. orí ọ̀fẹ́ fa èmi yọ. grace rescue me. masaki ruwa dalila official pastor dana wọn ti lọlé ẹ kẹsà in the name of Jesus abẹ kí ni mo under the judgment where my generation kí ni mo ní kó grace take me out grace mo fẹ́ ẹni tó lè bínú gbàdúrà. yes sir i want you to pray aggressively. wo bẹ́ẹ̀ sà. take it from me sir. Be all mú ìran rẹ jáde. if you want to take out the generation from bondage. orí ọ̀fẹ́ máa kọ́kọ́ mú ọ grace will take it out first. bó orí ọ̀fẹ́ ọba mú ọ jáde. without he taking you out. o lè lo orí ọ̀fẹ́ láti mú ìran rẹ jáde. you won't use grace But take out the generation. bọ́ọ̀ bá wa lọ fẹ́ mú ìran rẹ jáde ìwọ gẹ́gẹ́ o sì lórí you don't have grace to take yourself. ọmọ dàbí afọ́jú tó fẹ́ fa bọ́jú don't be like a blind man that want to take a blind man. ṣùgbọ́n bí orí ọ̀fẹ́ bá mú ìwọ jáde. if grace you rest you. orí ọ̀fẹ́ ti ń bẹ Èdè á mú kọ́rọ̀ ìwọ lọ́rùn láti mú ìran jáde. To deliver your generation. same mo bẹ́ẹ̀ Yes sir. <laughs> Hmm ẹ̀kẹ́ lábẹ́ ìdè tí ìran mi wà orí ọ̀fẹ́ yọ mí jáde orí ọ̀fẹ́ yọ mí jáde orí ọ̀fẹ́ yọ mí jáde ayọyọyọyọyọyọyọ máa sálí àpapọ̀lù ọ̀yà ọ̀yà ọ̀yà yọ mí jáde ọ̀yà yọ mí jáde ọ̀yà yọ mí jáde ọ̀yà yọ mí jáde ọ̀yà yọ mí jáde ọ̀yà yọ mí jáde ọ̀yà yọ mí jáde ọ̀yà yọ mí jáde ọ̀yà yọ mí jáde ọ̀yà yọ mí jáde ọ̀yá yọ mí jáde ọ̀yá yọ mí jáde ọ̀yá yọ mí jáde ọ̀yá yọ mí jáde ọ̀yá yọ mí jáde ọ̀yá yọ mí jáde ọ̀yá yọ mí jáde ọ̀yá yọ mí jáde ọ̀yá yọ mí jáde ọ̀yá yọ mí jáde yọ mí jáde yọ mí jáde yọ mí jáde yọ mí jáde yọ mí jáde yọ mí jáde yọ mí jáde yọ mí jáde yọ mí jáde yọ mí jáde ọ̀yá yọ mí jáde Jésù Olúwa wa ẹ gbàdúrà orí ọ̀fẹ́ yẹn láti gbàdúrà jésù olúwa wa. amen orí ọ̀fẹ́ ńlá fi gbàdúrà ẹ pariwo ibi tí ìran wa máa parí ẹ̀ sí. where my generation do it. orí ọ̀fẹ́ mú mi kọjá abẹ. grace let me accident. kìnìún wo mẹ́. yes sir. ẹ dìde gbani. be on your feet to say this prayer. ibi tí ìran wa máa parí ẹ̀ sí. bẹ́ẹ̀ ni sà. yes sir. Hmm. àwọn ìran kan máa ní owó. they will be sorry. ṣùgbọ́n nǹkan máa ń dàn fún wọn. by the end of the day it will be dark ẹnikẹ́ni tó bá rí orí ọ̀fẹ́ ní ọkọjá bẹ̀. àwọn ìran kan àwọn ọkùnrin wọn wọn yìí pẹ́ wọn wọ seventy. any male from that generation. ṣùgbọ́n ẹnikẹ́ni tó rí ọ̀fẹ́ bá ń bẹ lórí ẹ̀ a pa gbogbo ègún yẹn rẹ yọ kọjá lọ. it's going to nullify that cause. àwọn ìran kan bí wọn bá báyàn ṣiṣẹ́ pọ̀ wọ́n máa dalẹ̀ wọn. people do betray. ẹni bá ní orí ọ̀fẹ́ òun máa báyàn ṣiṣẹ́ pọ̀ wọ́n á fi ní dalẹ̀. and he won't be betrayed ẹja gbẹ ẹyọ kan méjì sí. let us say one or two. ká lọ múra sí òru láago méjìlá cross la máa fi to nítorí ṣe. yes very big cross vision. ẹ àgbà. yes sir a gbà á lọ sùn á tún bẹ̀rẹ̀ padà ní praises ní aago méje ẹ̀kẹ́ ibodè náà wá ń parí ẹ̀ sí orí ọ̀fẹ́ mú mi kọjá orí ọ̀fẹ́ mú mi kọjá orí ọ̀fẹ́ mú mi kọjá ayọyọyọyọyọyọyọ àyà kẹrù àdáni makabaya orí ọ̀fẹ́ ọ̀yà ọ̀yà mọ́mi kọjá mọ́mi kọjá mọ́mi kọjá mọ́mi kọjá orí ọ̀fẹ́ mọ́mi kọjá mọ́mi kọjá orí ọ̀fẹ́ mọ́mi kọjá orí ọ̀fẹ́ mọ́mi kọjá orí ọ̀fẹ́ mọ́mi kọjá mọ́mi kọjá mọ́mi kọjá mọ́mi kọjá mọ́mi kọjá mọ́mi kọjá mọ́mi kọjá mọ́mi kọjá orí ọ̀fẹ́ mọ́mi kọjá mọ́mi kọjá mọ́mi kọjá orí ọ̀fẹ́ mọ́mi kọjá orí ọ̀fẹ́ mọ́mi kọjá ọ̀yà ọ̀yà ọ̀yà Oya, Oya, Oya, ọ̀yà ọ̀yà ọ̀yà Oya, mi Oya, ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà mọ́ mi kọjá ọ̀yà mọ́ mi kọjá ọ̀yà mọ́ mi kọjá ọ̀yà mọ́ mi kọjá ọ̀yà mọ́ mi kọjá mọ́ mi kọjá mọ́ mi kọjá mọ́ mi kọjá mọ́ mi kọjá mọ́ mi kọjá mọ́ mi kọjá ọ̀yà mọ́ mi kọjá ọ̀yà mọ́ mi kọjá mọ́ mi kọjá mọ́ mi kọjá mọ́ mi kọjá mọ́ mi kọjá mọ́ mi kọjá mọ́ mi kọjá mọ́ mi kọjá mọ́ mi kọjá mọ́ mi kọjá mọ́ mi kọjá mọ́ mi kọjá Jésù Olúwa wa ẹgbẹ́ wáyé lé orí wo mi sà bí ọwọ́ lé orí ẹ̀ sórí bí òbí bá bí ọmọbìnrin méje tí wọn bá gbà kí àwọn mẹ́fà ò gbélé ọkọ. ìdènà alá to leave the matrimonial home ẹnikẹ́ni tí oore ọ̀fẹ́ bá yọ̀ǹda fún láti gbélé ọkọ. whoever grace will lead you to the home she should pray. kọ́mọ́ bá fínísì ẹ̀bí ìran wọn ti ń parí ẹ̀. for her not to finish her journey like her predecessors. má gbàgbé. don't forget májẹ̀mú tó de àwọn mẹ́fà dẹ̀dẹ̀ ìdọ̀dẹ̀ tiẹ̀ náà. he setting trap for her as well sọwárí ilé yẹn ọmọ gbóná. and matrimony will be so hot. torí pé májẹ̀mú tó mú ká mẹ́fà parí ẹ̀ sí kò sí ibùjókòó. to finish the life with no matrimonial home. ọfẹ́ kíkeje náà parí ẹ̀ síbẹ̀. all the seven to finish her life. ọwọ́ adi iṣẹ́ àdúrà. she has to pray. lórí pé kọ́ tẹnumọ́ pé mo fẹ́ kọjá. she just have to say I want to. ẹ pariwo àdúrà yẹn á tó gbà lóru o. yes sir. ibi tí ìran mi ń parí ẹ̀ sí. where my nation do anything. mo fẹ́ kọjá. I want to. wọ́n yọ̀ fẹ́. yes. mú mi kọjá. make we go. yo, yo, yo, yo, yo, yo. Mira, Dino, mira, mira, mira, mira. mo fẹ́ kọjá àkáyàrí amáda yabaru masali kapa ọ̀ya ọ̀ya ọ̀ya mú mi kọjá orí ọ̀fẹ́ mú mi kọjá mú mi kọjá mú mi kọjá mú mi kọjá mú mi kọjá mú mi kọjá mú mi kọjá mú mi kọjá mú mi kọjá mú mi kọjá ọ̀ya mú mi kọjá mú mi kọjá mú mi kọjá mú mi kọjá mú mi kọjá mú mi kọjá mú mi kọjá mú mi kọjá mú mi kọjá mú mi kọjá mú mi kọjá mú mi kọjá Jésù Olúwa wa jésù olúwa wá orí ọ̀fẹ́ mú ọ kọjá orí ọ̀fẹ́ gbé ọ dìde orí ọ̀fẹ́ lànà fún ọ orí ọ̀fẹ́ gbé ọ dìde orí ọ̀fẹ́ mú ọ kọjá orí ọ̀fẹ́ lànà fún ọ orí ọ̀fẹ́ gbé ọ dìde orí ọ̀fẹ́ mú ọ kọjá orí ọ̀fẹ́ lànà fún ọ orí ọ̀fẹ́ gbé ọ dìde orí ọ̀fẹ́ mú ọ kọjá orí ọ̀fẹ́ lànà fún ọ wàá parí ẹ̀ dáadáa èmi náà parí ẹ̀ dáadáa wà á parí ẹ̀ dáadáa èmi náà parí ẹ̀ dáadáa wà á parí ẹ̀ dáadáa èmi náà parí ẹ̀ dáadáa wà á parí ẹ̀ dáadáa èmi náà parí ẹ̀ dáadáa wà á parí ẹ̀ dáadáa èmi náà parí ẹ̀ dáadáa wà á parí ẹ̀ dáadáa èmi náà parí ẹ̀ dáadáa wà á parí ẹ̀ dáadáa èmi náà parí ẹ̀ dáadáa wà parí ẹ̀ dáadáa èmi náà parí ẹ̀ dáadáa wà parí ẹ̀ dáadáa èmi náà parí ẹ̀ dáadáa wà parí ẹ̀ dáadáa èmi náà parí ẹ̀ dáadáa. dada wọ́n parí ẹ̀ dada èmi náà parí ẹ̀ dada àdúrà rẹ gbà àdúrà mi gbà àdúrà rẹ gbà àdúrà mi gbà àdúrà rẹ gbà àdúrà mi gbà kájọ ní ẹ̀ bẹ́ẹ̀ ni kò rí gbogbo ẹyin tọrùn ń lò lọ́nà tá a ti lọ́nà mi àkàyà alimaru àdá ẹ̀rí ànúgbà o ẹ̀rí ànúgbà o ẹ̀rí ànúgbà o ẹ̀rí ànúgbà o mo bẹ̀rẹ̀ dáradára. mo bẹ̀rẹ̀ dáradára mo bẹ̀rẹ̀ dáradára mo bẹ̀rẹ̀ dáradára àánú ni mo béèrè fún agbára ni mo béèrè fún oore ọ̀fẹ́ ni mo béèrè fún bí mo ti bẹ̀rẹ̀ dáradára jẹ́ n parí ẹ̀ síbi tó dáa mo gbàdúrà. I pray. àti èmi àti ẹ. you are I. a parí ẹ̀ síbi tọ́ we shall end well. amen a parí ẹ̀ síbi tó dáa ẹ̀yin tí ọ̀run ń lò ẹ ṣé o ẹ rí àánú gbà ẹ ní sáláì ní o ẹ ní sáláì ní o ẹ tayọ o ọ̀gá máa múra lẹ̀ bóyá ten minutes to twelve bóyá five minutes to twelve ẹ darapọ̀ ẹyin tẹ́ ń bẹ́ẹ̀ bí à ń lọ ní ìsinú o ẹ darapọ̀ mọ́ cross over yẹn night of deliverance so we are going to finish by two two thirty ọpẹ́jù two thirty wọ́n bínú lọ ni two thirty ọpẹ́ jù àwa tó a bá ti two thirty a parí ọlọ faralélẹ̀ lórí seven láàárọ̀ tó lórúkọ Jésù àdúrà rẹ̀ ó gbà orí ọ̀fẹ́ ti bàbá ti ọmọ tẹ̀mẹ́mẹ́mọ́ kó máa bá yín lọ kó ràn yín lọ́wọ́ kó tì yín lẹ́yìn láti ṣẹṣẹ àti títí láéláé ọ̀yá méje méje méje ọ̀yá Olódùmarè o. hallelujah hallelujah hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah.